ẹ obìnrin tí wọn bá ti fóorun dùn inú ẹ̀tọ́ ẹ̀ ni tètè pariwo ta torí ẹ̀tọ́ tó ní lórí ọkọ ẹ̀ ni olólẹtọ yẹn kó bá sùn ẹ̀tọ́ ẹ̀ kódà náà sẹ̀rí àwọn ni fi kọjá mẹ́rin jọ mẹ́rin ó pé dọ́dọ̀ lónìí kò gbogbo máa ṣe máa ṣe òun ronú pa sẹ́ni kan lò kọsọ yìí ara ẹ̀tọ́ ẹ̀ ni má fi dun òun o etí wọn ti na ètò yìí náà rẹ lórí ọkọ ẹ̀ ní kó ọ sùn bó ti jẹ tọ rẹ lórí rẹ náà ní máa san oúnjẹ rẹ fún ọ bó ti lè béèrè oúnjẹ oúnjẹ mi dà náà pé oorun mi dà ni máa bí léèrè o iná ìlànà bí lé lórí ní Umaru mo ní afẹ́ máa ṣe kínní ní nípa pé alága ni mi kò yẹ kí n máa dáhùn kwẹ́sàn ìdájọ́ yẹn káàbùdá tó dá ẹni tó pariwo wá lọ́lọ́run sì fi sọ́ di lóye umaru fi sọ́ di kọ́ di basira káàbù obìnrin lọ́wọ́ sọ fọ́kọ ẹ̀ aliya khalili anfirashi masjidu ọkọ mi ọba mi sùnmọ́ ó sì sọ nàárù wàlélù má yàrá kudu àtọ̀sọ́ àtòru níbi ìsìn lọ́hùn kìsùn wàlásùfì amúrì nìsáyà ahmadu ìyìn tó a jẹ ọ̀rọ̀ lọ́kọláya gbogbo nǹkan ni ọmọ ń ṣe fún mi bọ̀ tó bá ti dọ̀rọ̀ bí bá sùn kìí ṣe ọkùnrin rí Umar ibn Khattab ó sì gbọ́rọ̀ ẹ̀kọ́ gbọ́yé ó ní ní mazauju zauju mọ́ndàlá ọkọ rẹ̀ èèyàn gidi lélẹ́yìí ò tí ì ṣe náà dáadáa kele si sọ fún ẹ ẹ káàbù bínú siwáwìlì azidi ó sì ń bẹlẹgbẹ rẹ ó ní à ọ̀nfẹ́jọ́ ọkọ rẹ̀ sùn ni kò í ṣe pé ń ròyìn ẹ nígbà ní aláyàbí rọjò ẹ bá ń ké sọkọ ẹ wá wọn sì ké sí dé kí ló dé ó ní ina ina zawjaka tashkuk ina zawjaka tashkuka ìyàwó rẹ wàá fẹjọ́ ẹ̀sùn ó ní àfitọ amin amòfin sharab sóúnjẹ ló ní fóun àbí àbí kele ó yìí sọ fún ó sọ yìí pé sábàbí ni tó ń bá rántí kùránì tó ń bá ń ṣe kele tó ń bá ń ka kùránì ẹ̀rù máa ń bà òun òun fẹ́ máa ṣiná ọba òun ni káàpù bí lóṣù wà lè ájídé onírara o ìnìlá hakọ̀nà àlékà yàrá jù ọlẹ́tọ̀ lórí rẹ̀ ìwọ ọkùnrin yìí o nasibu afi arba'in ni mani akal ọlẹ́tọ̀ ọjọ́ kan láàrin ijọ́ mẹ́rin fẹ́ni tó bá fẹ́yàwó mẹ́rin sẹ́ǹpé náà ni ọkàn fati adaka wada ankali alal lọ fún lẹ́tọ̀ rẹ̀ lọ fi kájàkájà alẹ́ o kájàkájà ní tó ń sọ o wọ́n sọ ẹ̀ ẹ̀ ẹ̀ náà sọ fún ó sì bẹ́ẹ̀ ni yace eh Umar bin Khattab wa ni la adri bi ayi amrin ajab ó ní nti ẹ ma ìkànnù ìkànnù ìkànnù méjì tó fẹ́ yà mí lẹ́nu àmì fámi kàlìkẹ̀lẹ̀ àmì yìí má amúfi hókùnmí kàbẹ̀yìn ni yìí má ṣé bó tiẹ̀ ti gbọ́rọ̀ wọn yé ni kí n sọ pé yà mí lẹ́nu ni àbí ìdájọ́ tó tó dá lára méjèèjì idhab waqad wallaytuka wilayati Basra ó ní máa lọ látòun lọ ó ti di olórí adájọ́ ní Basra ẹjọ́ tí káàbù ibùdó ṣùgbọ́n àbúlá ṣìlí dá tó fi dolórí adájọ́ báṣírà nìyẹn nítorí náà ni ni ṣẹ̀rí àfisọ yìí pé tábàlọ̀ kanu rọ́dọ̀ tó tọ̀lì bíi náwáwí imam náwáwí rọ́dọ̀ oníṣẹ́ra fíkù kẹta pé rọ́dọ̀ tọ̀lì bíi bẹ́ẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ màáṣẹ́ra zọ̀díyà bóò la ti fẹ́ ìbálòpọ̀ láàrin tọkọ ipe inú musahabu ni inú tí wọ́n fẹ́ kó o ọ gbọdọ ọ lọ lára kọjá ọjọ́ mẹ́rin tó fi bá sùn nítorí náà ẹ alimisa sáà sì ṣe pàtàkì ẹ ọ sọ̀rọ̀ alimisa sáà ọ ṣe pàtàkì ó ní kódà bọ bá travel ẹ òbí tí wọn kàkúndé ìdá imam muslim ni ó ní ìdá tàbí safari tọ ọ bá lọ ẹ má lọ lọ àti ìrìn kò ṣe kò ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ ní kọ́ bá sùn ó lọ́rin àjò ọwọ́ adé ọ̀báyàwó ẹ̀ sùn ọ̀rọ̀ ilé kí a sọ lónìí o nítorí náà. èyí làwọn yẹn wá ń báyìí àbí kẹ́ ẹ máa ń sọ́lọ́ báyìí <laughs> nítorí àsìkò ọjọ́ ń lọ nítorí jẹ́ èyí ẹ̀tọ́ rẹ̀ ni o kọ́ wa sọ fún wọn ibi tá à lọ bí ìdájọ́ nìyẹn kọ́ lọ sọ ìgbà tí ariwo ń pọ̀ ó wá béèrè pé oṣù mélòó ni ọjọ́ mélòó. ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kò bójú ọjọ́ ṣe rí ṣé dáadáa ni mo bá yín ẹ̀yin mùsùlùmí ẹ má máa fọ́ọ̀sì mi láti lọ ṣe ìsìláàmù mo ní mi ń ṣe kírísítẹ́nì mi ń ṣe mùsùlùmí ẹ máa ń jẹ́ ẹ máa fọ́ọ̀lì lọ pẹ̀lú yín nǹkan tẹ̀ ń ṣe yìí ṣé lọ́dọ̀ bẹ́ni pé ilẹ̀ ń sòótọ́ ṣé ẹ tún gbọ́ ìwọ obìnrin wọn ní pé tọkọ ẹ ò bá ti dó ẹ ẹ̀tọ́ ẹ ni láti pariwo ẹ síta bí ọkọ ò bá dún ẹ wọ́n ní kó o má dákẹ́ kíta rẹ̀ má bàa dákẹ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ń bú àwọn obìnrin tó wá sọ̀rọ̀ lórí platform mi wọ́n ní ọkọ ò ní right láti má dún ẹ láàrin ìjọ́ mẹ́rin wọ́n ní kódà kan tó bá mo fẹ́ gbé kíní síta wọ́n tó kódà kan tó bá travel wọ́n sọ story yẹn wọ́n sọ story yẹn wọ́n ní nígbà tó wá yá wípé ànábì wá sọ pé wọ́n máa máa lọ sógun ló bá ti kù díẹ̀ kan pé three months kó padà lọlé kó lè lọ dóyàwó ẹ̀ wọ́n ní láàrin ìjọ mẹ́rin wọ́n ní ẹ̀tọ́ obìnrin kẹ́ ẹ lanu kẹ́ ẹ sọ fọ́kọ yín pé wàá dó mi mo fẹ́ dóko wọ́n lẹ́tọ̀ obìnrin ni láti sọ bẹ́ẹ̀ wọ́n ní ìwọ ọkùnrin o ò dẹ̀ lẹ́tọ̀ọ́ láti fi oorun du ìyàwó ẹ̀ wọ́n ní bó o fẹ́ mẹ́rin kan mo ti ṣe analysis mẹ́rin yẹn pé ọkùnrin tó bá fẹ́ yàwó mẹ́rin òbò kí n tètè sú wọn ìyàwó wọn ò kí ń ráhùn kò yẹ kí ìyàwó wọn máa ráhùn okó nítorí kó tó kan nọmba one nígbà tó bá bẹ̀rẹ̀ láti nọmba one nígbà tó bá máa fi padà kan nọmba one ara nọmba one ti sílé okó yẹn gan okó ọkọ gan á tún ti ṣe àjèjì lórí òbò nọmba one one of the advantages of oníyàwó mẹ́rin nìyẹn kò yẹ kó bò máa sú wọn wọn ní tó o bá ti wá fẹ́ yàwó mẹ́rin ó lè fi kan pààrọ̀ ìkan bọ̀ tó bá lóòótú lọ fẹ́ sí ṣìnà nìyẹn wọ́n ní wípé ìwọ ìyàwó tí wọn ò bá dó ẹ̀tọ́ ẹ̀ pariwo síta kó o ké gbàjarè tó kó ọkọ ẹ̀ ò bá ṣiṣẹ́ torí pé kó ẹ̀ ò lè kò rí ẹ dó ẹ̀tọ́ ẹ̀ pariwo kó o ké gbàjarè ṣe ń gbọ́ ẹ̀yin alábòsí ẹ̀yin ẹlẹ́nu màrímà sọ ẹ̀yin ṣebeye kètè ẹ̀yin onírun létè ẹ̀yin ẹlẹ́jẹ̀ ṣe ti ń gbọ́ èmi kọ́ ni mo sọ àwọn àfa Ọlọ́run ló sọ àwọn àfa Ọlọ́run ló sọ ọ wípé ṣé o ò gbúdọ̀ má dóyàwó ẹ láàrin ọjọ́ mẹ́rin ẹ̀tọ́ ẹni láti dóyàwó ẹ gbogbo ẹ̀yin tẹ́ ti pa òbò ìyàwó yín tì láàrin oṣù mẹ́ta ọdún kan tó bá wá tasẹ̀ gẹ̀rẹ̀ síta olórí burúkú yín ẹ̀ ní sọ nǹkan tẹ́ ẹ ṣe ẹ níyìn ká ní kọ́ lọ́ máa ẹ ti sick ìyàwó tó filẹ̀ láàrin ọdún kan tó òdò tó dẹ̀ jẹ́ pé fùkọ̀ ọ̀rọ̀ ọlọ́run òun ni mo sọ fún yín pé gbogbo nǹkan ló wà nínú ìsìláàmù mo sọ fún yín tó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run sọ wípé ọlọ́run ò kọ̀kọ̀ fẹ́ làálẹ̀ ni pé kó lọ wó kò míì nígbà tó bá ó ní kó kàn lẹ̀ ìyàwó tó dẹ̀ ṣe tọ́ tí ò fẹ́ lọ nígbà tó bá dóyàwó tó ṣe tọ́ tí ò fẹ́ lọ kí ló máa ṣe á dágbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ ni bóyá òun tọ́jú ẹ̀ wọ́n tún sọ wọ́n ní kò sí nǹkan tó ó ní obìnrin yẹn sọ pé ó ń tọ́jú mi àmọ́ nípa dídó mi kò ṣe déédéé o rò pé obìnrin tó bá ń tọ́jú tó ń tọ́jú ọmọ tó ń tọ́jú ẹ̀ tó ń fún lówó tó wà do ó rò pé má ti torí oko kó síta kò ní ti oko lọ á dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ ni kẹ́ ẹ kó sì dànù wọ́n lẹ̀ gbúdọ̀ ṣe kẹ́ ẹ má dòyàwó yín ẹ̀yin ò ní sọ nǹkan tẹ́ ẹ ṣe ẹjọ́ yín ká igbe mi ló máa pa yín inú ẹmu òun lè ṣiṣi kú sí igbe mi ló máa pa ọ̀pọ̀lọpọ̀ yín èmi ò dẹ̀ ní purọ́ mi ní ṣàbòsí mi ní ronú bẹ́ẹ̀ ṣe ń ronú bàbá yìí ọlọ́run á mi kẹ́yìn ṣe róòótọ́ tẹ sọ yìí bó bá jẹ́ pé òun nìkan fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ yín pẹ́ lẹ́ṣẹ̀ láyé ọlọ́run bá mi fi òótọ́ yìí á bá mi fi pa àṣìṣe yín rẹ mo tún ṣe kúlù aláwọ̀ kan fún yín ẹ̀ tí ì kú o bẹ mo ṣe síwájú fún yín kúlù bisimilahi ramoni rahim kúlù aláwọ̀ hard aláwọ̀ samad lami alidi wa lami oladu wa alhad mo ṣe síwájú fún yín mo ṣe kó lọ máa bá àwọn òkú yín tó ti lọ sọ́run yẹn bàbá yìí ẹ̀yin wèrè tó o bá ti dóyàwó ẹ dáadáa ọlọ́run sọ pé orí burúkú ló ṣe ẹ́ ẹ láti dóyàwó ìyàwó tó hàn bá dó wọn ní kó o pariwo síta kó o sọ pé òbú ẹ wó kó wá dó mi. ẹ̀yin oní ẹ̀yin pretenders sọnù ṣe rí pé ńgbà tí bàbá yìí fẹ́ mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ oko àtòbò kó hàn kan lámọ́lẹ̀ ni o ìyàtọ̀ tó wà láàrin èmi àti wọn ni pé èmi ń lámọ́lẹ̀ ìgbà tó fẹ́ mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ oko àtòbò ẹ gbọ́ tí arọ́wọ́ àsìsọ ni tí bàbá kejì yẹn sọ ó ní ẹ má dákẹ́ bàbá àwọn ọ̀rọ̀ táwọn èèyàn fẹ́ sọ wọ́n fẹ́ gbọ́ nìyẹn kí lẹ wá ń pretend fún ẹ gbọ́ wá sí ṣàlélẹ̀ ọ̀rọ̀ òun láti bá yàwó ẹ̀ sùn ìyàtọ̀ ni pé òun láti dó yàwó ẹ̀ lèmi máa sọ àbòsí náà ni bá sùn dídó àtòògbò ẹ láti dóra yẹn ní àbòsí ni kẹ má là mọ́lẹ̀ adẹ̀ ti gbà pé gẹ́gẹ́ bí pòsíṣọ̀ yẹn lè má wàá là mọ́lẹ̀ àbòsí ni now àfáà tó wá sọ pé bàbá ọ̀rọ̀ táwọn èèyàn fẹ́ gbọ́ nìyẹn kí lọ̀rọ̀ táwọn èèyàn fẹ́ gbọ́ kí ló wà ń bẹ ọ̀rọ̀ okó àtòbò ni ọ̀rọ̀ okó àtòbò ni ṣe àfa náà ti confam ẹ̀ pé ẹ̀yin tẹ́ ń pretend ẹni sọ̀rọ̀ kan ń sọ̀rọ̀ kí ni ìyàtọ̀ nínú nǹkan tí mò ń sọ àti nǹkan tó ń sọ ni pé wọn ò lámọ́lẹ̀ èmi dẹ̀ máa lámọ́lẹ̀ títí máa fi jẹ́ ọlọ́run ní pè ní tí nǹkan mi bá wà tó ń jẹ́ òbò tó bọ́ọ̀sì jòbó lọ máa lámọ́lẹ̀ tí nǹkan mi bá wà tó ń jẹ́ okó tó bọ́ọ̀sì jòkó lọ máa lámọ́lẹ̀ torí alábòsílẹ̀ yín èèyàn onímọ̀nàfìkì ni yín fìkì alábòsí ni yín ẹni tí ń gbọ́ sẹ́yìn kankan ni èmi ṣe bẹ́ẹ̀ àfà ọlọ́wọ́ abámi kẹyìn mo tún bá yín fi iná àti iná kan lè bisimilayi ramani rami iná àti iná kálíkà sára fasali ní rọ̀bíkà wá ní iná ṣàníyàkà húwa ní hàtà mo tún bá yín fi lé ẹ̀yin wèrè ẹ wá máa ní ẹ wọ́n sọ̀rọ̀ kó àtò àfà sọ pé bàbá ẹ má dákẹ́ ní táwọn èèyàn fẹ gbọ́ náà nù. No àwọn èèmà máa ma sọ̀rọ̀ ọkọ àtẹ̀bẹ̀ ní ń sọ̀rọ̀ ọkọ àtẹ̀bẹ̀ ó ń pọ́kọ́lọ́kọ́ ń pọ̀bọ̀lọ́ ń ìbá máa oko àǹtí òbò ọ̀nkọ ẹ̀pọ̀n sísítà ọ̀yàn ìyẹn ni ìbá máa sọ. tó o bá ti dún ẹ dáadáa pariwo sókè kó o ké fò kí sọ gbígbóná jáde nídìí ẹ káyé mọ̀ pé wọn ò dún ẹ bókú ọkọ ò bá ṣiṣẹ́ ìwọ ọkùnrin tó pàyàwó tì tó mọ̀ lè máa tó tọ́ọ̀nù ngbò bá máa fi fẹ́ lójú mẹ́rin kó tó padà lọ sọ́dọ̀ àkọ́fẹ́ ìyàwó okó ẹ̀ àtún ti rẹ́dì láti do ìmájì kó fẹ́ dó mẹ́rin one two three four ó bá ti dó alákọ̀ọ́kọ́ to fi ọjọ́ méjì lẹ̀ tó dó kejì kó tó dé ọjọ́ kẹta a ti máa lọ sí ọjọ́ kó tó tún padà lọ sórí alákọ̀ọ́kọ́ a ti máa lọ sí bíi ọjọ́ mẹ́wàá òbò yẹn náà ti rẹ́dì okó ẹ̀ náà tó bá máa rí báyìí ó máa ta pọ́npọ́n lójú òbò ni àṣírí ni àtọ̀ so máa fi pa òbò ìyàwó tí tó fi ní do wọ́n dẹ̀ ní pé tó bá ti fẹ́ yàwó lórí kẹrin o lè fi kan dí kan tí kan èyí tó bá ti di pé ó ṣe abẹ́ ń romí jẹ́ kó lọ jókòó kó fi di kó mú míì ní tí wọ́n sọ nìyẹn kẹ́ ẹ kó sì dànù kẹjọ kẹjẹ mí ó yẹ kẹ́ ti mọ̀ pé kò sí ntẹ̀dẹ̀ lè ṣe fún mi mọ́ báyìí mo ti dé gbogbo ẹja àfi kí n máa há yín lọ́rùn ni torí àwọn bàbá yìí mò ń ṣọ́ wọn bó ṣe ń sọ̀rọ̀ ni mò ń tẹ̀lé wọn lọ torí òtítọ́ leléyìí àwọn ẹlẹ́sìn rèé àwọn eléyìí ń ṣe lẹ́sìn àwọn ẹlẹ́sìn tó gbéra wọn lẹ́lẹ́sìn ẹ ẹ̀ ní gbọ́rú eléyìí lẹ́nu wọn kótókótó náà máa máa gún bí ẹyẹ ìbáka kótókótó náà máa máa dún wọn a máa ṣe ó líà dáadáa o wọn dẹ̀ dọ̀tí story wọn ò kí ń da oorun story wọn gan èmi gan ò story yẹn láyé mi rí àwọn wèrè ẹ fi mi sílẹ̀ bàbá ọlọ́run á bá mi dà yín lágbà bí ìyá ọkọ ẹ ò bá ti dú ẹ dáadáa wọn ní kó pariwo síta bí ò bá dú ẹ ẹ̀yin ọlọ́kọ tẹ́ ẹ máa fìyàwó yín lẹ̀ fún thirty forty days tẹ́ ẹ ní do ńgbà bẹ́ẹ̀ bá dẹ̀ ń tọ́jú ẹ̀ wọ́n ní ó sọ pé ọkọ mi ń tọ́jú mi ṣùgbọ́n kò tọ́jú mi nípa okó bó bá bẹ̀rẹ̀ bọ́ta ẹ máa sunkún ẹ ṣe bẹ̀rẹ̀ ẹkún ni o torí wọ́n á bá yín dùn ta ẹ rí i tó ti bímọ fálè tó wà nínú ilé ọkọ ẹ̀ ẹ rí àwọn nǹkan tó kà sí ẹsẹ̀ ọkọ pé ọkọ òun ò náání kò ń dóhun kò mọ bó ṣe ń kẹ́ obìnrin kò mọ bó ṣe ń kẹrẹsì obìnrin kò lówó tó máa fi tọ́jú òun kìnnìkan kìnnìkan àwọn wèrè kan á blame èmi ò ń blame irú èèyàn bẹ́ẹ̀ yẹn ìwọ ọkùnrin ni kò lọ tú èrò ara ẹ̀ pa kò lọ wáṣẹ́ kú ṣe ọkọ ẹ̀ kò dúró déédé bí ọkùnrin kò dóyàwó ẹ̀ kò gbé òbo ẹ̀ gbóná tó bá dé ta gan tó bá do ní yẹ̀bẹ̀yẹ́kẹ́ yẹ̀bẹ̀kẹ́ kó máa gbé kí ni mo tún wọ ọkọ mi dẹ̀ ń domi dáadáa kó bá ko ko ba do báyìí kó má lè rìn láàrin ijọ́ méjì kó fo kó lọ báyìí kó ló rùn sóhun ọ̀pọ̀lọpọ̀ yín pa obìnrin tì ọdún kan oṣù mẹ́jọ ẹ ní do ba wa wá bọ́ síta ẹ ní ló ń gbọ́yìn ká tí ẹ ti olórí burúkú ní ìkà ní olubi níyí tí ń pọmọ rẹ léèwé obìnrin tó dó lóṣù mẹ́jọ bó bá bọ́ síta tó dé jẹ́ pé òun tọ́jú ọmọ òun tọ́jú ilé ṣé o fẹ́ kó fi gọ́ọ̀mù kó fi di òbu ẹ̀ pa ni ṣé o fẹ́ kó máa fún òbò lọ́ọ́ máa làtẹ̀ bàjẹ́ ni ẹ ti ori yín ti burú ṣé èmi ni mo máa ṣe sọ fún obìnrin irú obìnrin yẹn kó dọ́gbọ́n sọ́ra rẹ̀ e, èmi ni èmi ni mo á jẹ́ ọmọdé àwọn yẹn wá ọmọdé ẹ̀yin ni kẹ́ lọ tú ara yín ṣe àwọn àáfàá ní ò gbọ́dọ̀ má dọ̀ ó yàwó ẹ̀ láàrin oṣù mẹ́ta ọjọ́ mẹ́ta mẹ́rin láàrin oṣù mẹ́ta náà wọ́n ní kò dáa ẹ̀yin obìnrin náà wọ́n dẹ̀ ní tọ́ọ̀ bá ti do yín ẹ̀kẹ́ gbàǹjarè boko ọkọ yín ò bá ṣiṣẹ́ mọ́ ẹ ké gbàǹjarè ẹni kó lọ test ẹ níbòmí kó lo condom tó bá jẹ́ pé bákan náà kẹwàá tó bá dé kẹbìrì pé ṣé bákan náà ni ṣé bákan náà ni tí ò bá ń ṣe bákan náà ẹni bóyá ẹni bóyá okú ẹ nídìí recharge àbó nídìí renewal ni kẹwàá mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ dọ́gbọ́n sí àárín ẹ̀yin méjèèjì ire o sabarikolo dot com á bá mi dá fún ẹ̀yin àfáà yìí á bá mi dá fún yín Abami bá mi dáa fún yín ti da nínú ayé yín kò ní bàjẹ́ mi tó gbàdúrà fún yín o bẹ́ẹ̀ lẹ́dàá mi á ṣàdúrà fún yín ire o dabo.